etí ò bá gbọ́ yín kì inú ìbàjẹ́. you want more power. ṣùgbọ́n ẹni tó bá fi tipátipá gba agbára á bá ilẹ̀ lọ. kò sí ọṣẹ ṣògùn kankan lórí. shut up. I am Songo. I know who I am. sólógbòrò rìn ni bó mo sàsólójì ọlọ́bẹ̀ ìrìnàjò gbogbo àwọn ọlọ́tẹ̀ sọgbóró olúkóso. ẹ̀sọ̀ falára pé òjìjí dé ẹ̀wí fàjẹ̀rò pé òjìjí dé òjìjí. ó lé dọ́gbọ́n bí ọ̀rọ̀ òjijì ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń ṣeré oko lálo lálo ìjì tí ń jà tí ń dominú agbọnù. ògbó lọ́gbọ́ ẹkùn ògbó lọ́gbọ́ ẹkùn ẹ̀yìn ìjú ní fi ìbẹ̀rù ní gbogbo ilẹ̀kílẹ̀ bẹ́ẹ̀ ó bá mẹ́rin ṣe bẹ́ẹ̀ ń gbóhùn mẹ́rin bẹ́ẹ̀ ò bá mọ̀ sá ṣe bẹ́ẹ̀ ni ọlọ́bẹ̀. kéde o ẹ̀yin aráàlú ẹni àkọ́kọ́ ló rọ̀ wá sí yín o kẹ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ iṣẹ́ tí baba rán wa olórí bẹ́ẹ̀ ni bàbá wa ẹni àkọ́kọ́ tí í ṣe olówó orí tèmi ń ló ràn mí sí gbogbo yín pátápátá hmm. ó ní pé kí n jíṣẹ́ fún gbogbo yín pé kẹ́ ẹ tún gbogbo àgbègbè àyíká yín ṣe kó mọ́ tóní tóní. ẹnikẹ́ni tí ó bá kọ etí kún sọ̀rọ̀ náà ìjìyà wà fún o. alágogo ẹni àkọ́kọ́ èwo lẹ tún gbédé lójijì yìí tẹ́ ẹ ní kí gbogbo wa máa ṣe mọ́tótó ìmọ́tótó wa ti dé ni. àbí kò máa yé wa kẹ alágogo àkọ́kọ́. kò yé wa o. yíwa ẹ la yíwa la yíwa. bẹ́ẹ̀ kọ́ nítorí wípé a fẹ́ gba àlejò sí orígun wa mẹ́rẹ̀ẹ̀rin ní ìje òní òun ló ṣe rí bẹ́ẹ̀ kí ó mọ́ fínífíní. ẹ ṣe o ọláago ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bí gbogbo ìlú ti mọ̀ pé fíní lorúkọ tèmi ohun gbogbo nípa ọ̀rọ̀ tèmi fíní ojú mi ẹsẹ̀ mi gbogbo aṣọ mi ẹ ṣeun ẹ bá wa sọ fún ẹni àkọ́kọ́ náà wípé èmi fíní èmi ṣetán láti kó gbogbo obìnrin ìlú kémi kí ó ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn láti ṣe ìmọ́tótó fínífíní. ṣé awíire àbá òwíire. sínú bàbá sínú bàbá ń dà òjijì àjà fún bíi ẹ ti kú fún ìgbọ̀ngbọ̀n òde náà ẹ rí fún ìyọnu òde náà ní ìlú tirẹ̀ ẹ̀dá fún hàn òjijì ni fún iná iná iná iná tí ń jó fún ẹni ìkọlù ìkọlù sínú bàbá sínú bàbá náà ẹni fọ́tún ní fún òjijì. ó ti kú ti pa ẹ ní fojúkọ èmi òjijì. ó ti kú ti pẹ́. ẹ ní fojúkọ èmi òjijì. ó ti kú ti pẹ́. ee mo fẹ́ gbọ́ ọkọ ọgbọ́n yẹ máa bọ̀ ẹ bọ́ sí gbàgede. ẹ bọ́ mi ẹ bọ́ mi ẹ bọ́ mi. bọ́ sí gbàgede. ẹ wá gbọ́ o ọmọdé ni àbágbà ni ọkùnrin tàbí nínú ìlú yìí ni àbóbìnrin ni tó bá bí yín léèrè pé ta ló bá yín lálejò ẹlẹ́mìí òjijì ni. alágọ̀ àkọ́kọ́ ṣáwọn tẹnu máa bá alálejò níjẹ ṣáwọn lọ́ọ́ ti dé ní kíákíá yìí. àwọn kọ́ o àwọn tó àwọn ìdúró lélẹ̀ yìí o àwọn kọ́ yìí o àwọn kọ́ o. kí ló ṣẹlẹ̀ ọgàn ẹjọ́ òjijì látìgbà tí mo ti gbọ́jú nínú ìwà yìí á ti tó ẹ̀kẹwàá tẹ́ ti ń wá kó ògbà lùmọ́ọ́nì wà ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ bá wa fòpin sí ẹjọ́. yóò dà fún ọ ọba dániwá yóò ní pàràkà yẹ abẹ́rẹ́ ìpamọ́ ìwé rẹ̀ ó dà fún ẹ lẹ́ẹ̀kan sí ẹ bó o ṣe wá sóyè èní ni a ó fi ṣàṣemọ. ẹ ṣe wo ẹ ṣe òjijì ẹ ṣe o o. nítorí òní olónìí ní èkó ní kébí eku mọ nínú ìlú ẹyẹ ò ní kébí ẹyẹ mọ ọmọ ènìyàn ní fọwọ́n gbogbo ọmọ ènìyàn mọ èní ni màá dáná sí gbogbo ìlú. ikú náà ikú náà ikú ikú dé o ikú dé o. ẹni fojú di fún ògìgì òun fojú di fún ikú kálára kó sọ fún ara ọlọ́mọ kó sọ fún ọmọ tiẹ̀. pudding. Pudding. Presently, I want one. presently around the ní Uh huh. Olaniyi. Okay, hold on. Check this. Olaniyi. How many minutes? Three minutes. Oh, three minutes. Are you alive? Good. Yeah. pé igi tó bá ń so owó fún ni èèyàn ò ní fẹ́ kó wó igi tó bá dẹ̀ ń so èso rere fún ni jẹ́ náà èèyàn ò ní fẹ́ kídìí ẹ̀ bàjẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bá mi ọkọ mi ẹ̀mí mi ni o mi fẹ́ kí nǹkan kan ṣe o ẹ wò bá mi tí nǹkan bá ṣọkọ mi nǹkan ti ṣe mí nìyẹn tí nǹkan bá dẹ̀ ti ṣe mí nǹkan ti ṣe yín bá mi ẹ gbà mí torí ẹ̀ ni mo ṣe sádọ́gba kó gbà lè gbà mí bá mi. Ah, ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọmọ ọ̀dà àgbà ni ọ́ ọ hmm, ti sá lọ gbà ọgbà ó sì gbà ọ́ hmm, ayáre lọ́ọ̀dẹ ọkọ hmm, e, e, kí wàá lóun tó ń fẹ́ kankan látọ̀dọ̀ mi báyìí kí ló fẹ́ kankan. bá mi mo fẹ́ kí bá mi dáàbò bo ọkọ mi kókó bàtà dọ́gba má ṣàlẹ́sẹ̀ mi ì fẹ́ kí irinṣẹ́ tó ń lò kó dojú jà kọ́ bá mi mi fẹ́ kí ọwọ́ ọ̀tá ká ṣé mo pé iṣẹ́ wọn yẹn lágbára ó máa ń dojúkọ àwọn àwọn jagunjagun ńlá ni àwọn táwọn wéyẹ dẹ̀ mọ̀ páwọn náà ò ṣẹ̀rọ rírọ̀ ẹ mi fẹ́ kápá ọ̀tá kó ka ọkọ mi bá mi ẹ gbà mí ẹ ṣàánú mi bá mi ro lágbára. elédùn àwọn rò lágbára. Hmm. ipa ọ̀tá ò sì ní ká. àṣẹ. ó kárí hmm, gidi ni ọ́ hmm, jèrè rẹ̀ nǹkan ò ní ṣe sórí ní ìtọ́ wáì bó ti sọ yìí kó lè mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ n kò fún ọ lọ́sẹ̀ kan <laughs> èyí lọ́ kọ̀kọ́ fún yóò fi wẹ gbogbo tara rẹ̀ ń dànù nítorí wàá kọ́ àwọn oríṣiríṣi fún ọ ìdí ò fi fọ́kọ ìdí ò mọ̀ fi sáré ìdí ò mọ̀ fi sínú àpò. bá mi mo wulẹ̀ lágbọ́jì mọ́ ṣé rí ọkọ mi ẹrú púpọ̀ máa ń kí ọ máa bá yín kò dénú ẹ̀ lọ títí o pé à ń ṣe àjò àbá ń ṣe gbìyànjú yẹn ọkọ mi ò nífẹ̀ẹ́ sí rárá torí pé ẹ jẹ́ bàbá ìyàwó ẹ̀ ni ò ṣe mọ tó máa sọ ló ṣe máa ń kí yín ló máa pọ́n yín lò kò ń fún ní nǹkan kan ṣe pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan àbí nǹkan kan tó bá ti jọmọ́ pé à ń tọ́jú ara ẹni yẹn kò fẹ́. èyí ni pé kọ̀kọ̀ ní wá bínú. bá mi kò ní wá o ó lòdì sí pátápátápátá kò ní kẹ́lẹ́bọ́ má ṣe bọ́ ẹ o àmọ́ pé òun kò ní ṣe ò bá mi ṣe rí iṣẹ́ tán wọn yẹn training tán fún wọn yẹn gangan gangan ah ó gbàgbọ́ nú ẹ̀ o pé òun àdúrò òun pẹ̀lú nǹkan tóun dojúkọ lẹ́nu iṣẹ́ ní training àwọn gbà táwọn wà police college òun á wá rí ẹnibì kan òun ò ní lè mú balẹ̀ ó believe in ability ẹ̀yẹn tó jẹ́ wípé lóòótọ́ dẹni tán bá train wọn dáadáa wọn máa ń lè ṣiṣẹ́ dáadáa jagunjagun náà ni wọ́n lóòótọ́ àmọ́ gbogbo kí ni ẹ lè máa wọ́ kí n lò bò mí ìlú táwa wá ìbámi ẹ̀yìn náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ yóò bá ní wà. <laughs> ẹ̀yin ìjà sí pé kò ní wá. kò ní wá bá mi. ọ̀dà á pa ọ̀dà táwọn ṣe <laughs> iṣẹ́ wa wà lọ́rẹ̀ẹ́ tó ṣe o ṣebí ẹ máa ń ṣe lọ́kọláya dáadáa. bá mi ọ̀hún lọ́kọ mi mi nìyàwó ẹ ọlọ́kọ láyà náà ni wà. èyí ò ti yé mi ohun tí mò ń béèrè ni pé ṣèbí ẹ máa ń súnmọ́ra yín dáadáa ẹ̀ ń ṣe ìbálòpọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni pa a máa ń ṣe dáadáa. <laughs> iṣẹ́ ti ṣe hmm, àtinúdénú àtọlẹ̀dọ́lẹ̀ ń ti la ọ̀sìn bá kọ̀ sí màbà bá kọ̀là yí dénú ọmọ yẹn ni. ń dénú ọmọ yẹn. Hmm, ìwọ ni a máa parí iṣẹ́ sí là ah. nígbà ìgbà tẹ́ ẹ bá sì ti ń kọlura ah. <laughs> ó ti dára rẹ <laughs> eh, àwọn ọ̀run malẹ̀ ó dáàbò bò <laughs> gonu gẹ́nẹ́ báyìí ńlá díẹ̀ tó kó ìmọ̀ bọ̀ nǹkan kan ò ní ṣe ọ̀kàrẹ̀ aya dáadáa. ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayò awẹ́dẹ́ kó tó wẹrí ọmọ yóò bá wa ṣe yèyé hmm? yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ gbà mí bíbí ni wọ́n bí mi mo fẹ́ kí ọmọ mi Ọlánrewájú kóun náà bí ẹ ṣàánú mi. àgbo àbíwẹ́rẹ́ là á ṣe fún níwọ̀n ìgbà tó bá ti mú lóòrèkóòrè tọkọ rẹ̀ bá ti súnmọ́ báyìí wẹ́rẹ́ là máa gbọ́. Ah! wọ́n tún tẹ̀lé mi débi báyìí ipò. Ah, àwọn wo ló ń tẹ̀lé ń kiri. Ah, màmá hmm? kò lè yé yín èmi ló yé ìyàwó ọmọ mi nìṣòro mi o bẹ́ẹ̀ ni òun la kọ̀ bẹ̀pẹ̀ tí ò lóyún látàárọ̀ di alẹ́ hmm? tó jẹ́ pé gbogbo gbìyànjú mi lórí ẹ̀ pàbó ló já sí gbogbo bí mo sì ṣe wá ń bá ọmọ mi sọ̀rọ̀ kókó tí ẹ fẹ́ yàwó mi. Mm -hmm wọ́n ní bí yóò ṣe bóyá mi à ṣe màmá ṣé kí n má parọ́ fún yín ó ti fún lóògùn jẹ ọmọ mi ò gbọ́ràn sí mi lẹ́nu gbogbo bí ẹ ṣe wá máa bá mi wá ọ̀nà tọmọ mi ó máa fẹ́yàwó mi tíyàwó yẹn máa máa bímọ fún ó ní mo wọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi èmi náà fẹ́ rọ ọmọ ọmọ mi. ọ̀dà ẹja àbátọ́ náà lérè yóò tọ̀ wá sọ́nà. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ìyá mi abiyamọ tòótọ́ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ làwọn mi o. ṣó dẹ̀ dá yín lójú pẹ̀yìn lẹ́bímọ tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí. Ah. ó dá lójú èmi mo da ẹ̀jẹ̀ lé lórí ọmọ mi ni. Hmm. tó bá jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tẹ máa ṣe pọ̀ o. Ah. ṣẹ́ni tó bá ti jẹ́ tiṣẹ́ ni máa ṣe gbogbo nǹkan hmm. tẹ bá ti ní kí n ṣe ni màá ṣe kí lẹ́gùn mi ṣe tó ní òun fàárọ̀ jù. ó dàbẹ̀ ẹ máa lọ wá obìnrin tó ń wìn kó máa ṣe abiyamọ fọmọ yín wá. Ah. ààrẹ báyìí là parí iṣẹ́ sí ló bá di ṣíṣe. ẹ ṣeun ìyá tó bá jẹ́ ti obìnrin hmm. kékeré nìyẹn ààrẹ ilé máa parí iṣẹ́ yẹn sí. bẹ́ẹ̀ni. lọ́mọ mi bá dọlọ́mọ láyé. Hmm. Ah, bá dọlọ́mọ. ìyá ẹ ṣe ẹ má máa já ọ má máa dá yín lóhùn bẹ ṣe ń pe ọ̀ṣun á máa dá yín lóhùn ẹ ṣe mo dúpẹ́ ẹ wò ó bó bá ṣe ń jẹ màmá fi ti ń tọ ọkàn yín ẹ ṣeun yá wa ẹ ṣeun ẹ ṣe pa náà ṣáà kò pọ́sibú kò pọ́sibú bá máa pa náà ṣáà ah gbogbo ẹni tó bá ń robi romi ibi máa bá wọn tọmọtọmọ ni gbogbo ẹni tó bá ń tó bá sásìkò ọ̀rọ̀ tó ń rò pé bí a kí ipa kí n pa náà ṣáà ah gbogbo ìyàpá pátá tó wà ń ṣáà ìyà yẹn á bá a. báwo máa ṣe báwo lọ́jọ́ máa ronú gémi paná ṣáì adúlọ àwọn ọmọ wèrè tó wà ń ṣáì kò pọ́sibù kò pọ́sibù ṣáì tí mo fi sùn láàárín àwọn tí mo lọ wà àwọn yẹn kí n tó wọlé ewu yẹn ni ìpàrọ̀ ṣe àbí ẹgbẹ́ yẹn ẹgbẹ́ òsì ló dà ẹ̀sìn àdílẹ̀ ṣe lánàá lẹ́yìn gbogbo èyí tá a ti ṣe wọn àtèyí tó mu àtèyí tó jẹ àtìjẹ ti bí mo sọ o àtèyí tó fi sáré àtèyí tí mo sín sí ọ lórí àmì ti fara hàn o mo kí ọkọ rẹ kú oríire ah, àmì ti fara hàn ṣé o rí àwọn atiláwí tí ọkọ rẹ ń wá kiri hmm, hmm. wọ́n ti fi òjìji wọn wá agbára síbì kan ó ní òjẹ́ kọ́wọ́ tó wọn látọjọ́ yìí àmọ́ Elédùà ti ṣeun ìkànnì wọn ti lu èèwọ̀ hmm. ọ gbọ́dọ̀ fún èèyàn lóyún débi kí wọ́n bímọ ìkan sì ti ṣe bẹ́ẹ̀ ah! òjijì wọn ti wá sáyé. bá ṣe pé ọwọ́ máa tó tó wọn nìyẹn. ọwọ́ máa tó wọn ah! hmm. àmọ́ kan tó wá wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ tó ti ń ṣe bọ̀ látọjọ́ yìí ibi tíṣẹ́ tó wà nira sí rèé o torí ìwọ kọ́ lọ ṣe lé ọkọ rẹ ni orí obì tí ń bẹnu gbá yìí láti bá a ti ń sọ̀rọ̀ yìí gbogbo ibi tí ọkọ rẹ bá ń lọ kódà wọ́n bá ń lọ sí operation láti lọ kojú wọn obì yìí gbọ́dọ̀ máa gbénú àpò rẹ̀ ẹ̀ bọ́ọ̀bà ti ṣe léyìn kọ́ ọ̀mọ́ kọ́ ọ̀mọ́. Àmín. máa mọ bí ṣe ṣe kó ṣáà ti wà lápò rẹ kó ṣáà ti wà lápò rẹ kó ti àpò rẹ máa mọ bí máa ṣe ṣe. àbọ̀ bá ti ṣe yun <laughs> láìpẹ́ láì jìnnà á <laughs> gbọ́ròyìn ayọ̀ hmm, ọwọ́ rẹ̀ ó tó wọn. ọ̀ya mo wá àlàáfíà ọ̀nà báyìí lórí báyìí. <laughs> ẹkọ alálẹ̀ ń lóhùn fọnáfọná yàgòyàgò lánàá ń tóhùn àrùkòkò ọwọ́ kókó ńlá fi wọ́gẹ́ ọ̀wọ̀ṣà ńlá fi wà fín òun náà látún fi ń wà wọ́n àfín a ò ní gómi kó ṣe pọ́n a ò ní gókùtà kó ṣẹ̀jẹ̀ a ò rí padà lára eṣinṣin ẹ bí alẹ́ bá lẹ́ bọ́nàbọ́nà á sùn. Abisola mo ní kó fọkàn ẹ balẹ̀ o ò ní pírọ́blẹ̀mù ò dẹ̀ níṣòro kankan mo mọ nǹkan tí àyè ẹ fi ń já fún jẹ́ kí n wá sọ fún ẹ kì í ṣe kó fẹ́ lọ kó bá wọn lé wọn máa gbálé tiẹ̀ fún ẹ lọ́tọ̀ tí ìwà àtọkọ ẹ tẹjọ́ mo máa ṣe ọ̀tọ̀ mi. mọ́mi mo ti gbọ́ yín mi ni mo gbọ́ yín o ok ká wá zoom pé èmi náà wá wọlé tán mo kàn wá lọ ní ìdílé díẹ̀ kí lálágbẹ̀dẹ yín fẹ́ fi irin tèmi gan rọ. <laughs> alágbẹ̀dẹ mi ò lè fi ẹ̀rọ irin tí ò dáa nǹkan tó dáa ni màá fi rin ẹ̀rọ nítorí pé látijọ́ tí mo ti mọ̀ ẹ́ ni mo ti rí i pé ọmọ gidi ni ẹ́ mo dẹ̀ mọ̀ pé ọmọ pọ̀ lára ẹ̀ dáadáa tí ìwà àtọmọ mi tẹ bá kàn ti wọlé tó ti di gbàs gbòòsì tó ti wọlé tó ti jáde káwọn èèyàn kan máa kí mi pé mọ́mì congratulations fọkàn ẹ kò sí ewu kankan. Hmm. ó dáa since tẹ ti fún mi l'assurance ṣùgbọ́n wo ah, ẹran ni mo fọwọ́ gbà o kò kì í ṣe egun ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah, mo ti bọ yìí kí lè máa mú ẹ wò. wo ìtò tí ẹ sọ fún mi yìí gan ó ti yó mi ó ti jó oúnjẹ lọ mi ò jẹ́ ẹ̀rọ kan mi ìdẹ́wọ̀n kan náà. nǹkan ọ̀run pọ̀. tó kó bọ̀ ah, àní kí lè máa wà bẹ́ẹ̀ àdẹ̀ rísọ́ọ̀sì ọmọ máa fẹ́ gẹ̀. kò jẹ́ gbé gbogbo ẹnu ẹ̀ dákẹ́ ó ti bẹ̀rẹ̀ àbí ó ti bẹ̀rẹ̀ ṣé mo sọ bọ́ọ̀nù ni ọba ara ara nkan mi o. èwo ni wèrè èwo ni wèrè ah. èwo ni sinaso àti síbèsè tẹ̀ ń bá káàkiri. Oh, oh. Ah, ẹ sọ bọ́ọ̀nù ẹ sọ wẹ́pọ̀nù ẹ dẹ̀ tún rojọ́ wèrè. bọ́ọ̀lù àìṣe bọ́ọ̀lù àìṣe. sinmi ẹnu ẹ jọ ọsọ bọ́ọ̀nù ọsọ bọ́ọ̀nù níbo ni wọ́n wà. ọmọ ọba. Oh làwọn eléyìí náà Oh ló lè wà yìí náà báwo ló lè wà yìí. Kọ́mùnà ẹ̀rọ ṣe é ṣe pé ọlọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ṣùgbọ́n náà tó gbọ́jọ́ ọkọ ẹ̀yìn tínú ẹ̀dùn ni. Ah. sọlá ní burúkú ni mama sọ ọjọ́ sọ ẹ náà. ṣé bá jọba wọnú mi jọ kí ló ṣe é wọ́n ní burúkú rẹ̀ wọ́n ní jọba wọnú mi kí ló ṣe é kí ló ṣe é kí ló ṣe é sórí rẹ̀ wá yí kó pa rẹ̀. tango tango tango tango ọmọ ìwọ ìwọ jẹ kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ àmọ́ yín nínú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí nílé wa ṣé ní ọba tẹ̀lé ọ̀dọ́ bá ti kòkí èèyàn máa ń padà ní ẹ̀ẹ́dẹ̀ padà lẹ́yìn wa náà. láàrin láàrin láàrin kí ló ń wá mi báyìí kí ló sọnù lọ́wọ́ ẹ̀ sọ fún mi kí ló ń ṣe mi báyìí sẹ́ẹ̀. àìrú style òtúndé lè ṣẹlẹ̀ iná wà ní irú láàrin wo ló wá kiri bọ́ọ̀lù ẹ̀ mọ orúkọ mi tó ń pariwo láàrin àwọn ọmọ jaya kí ló ń ṣe mí ẹ tún mèmí náà ṣó nígbà máa tó ké wọnú etí ẹ ni àní kí ló ń ṣe mí ta ni ẹ ṣé èmi nìwọ ni àbí wọ́n lèmi. èmi náà mọ̀ bí èmi nìwọ àbí wọ́n lèmi àbọ̀ nísìn jẹ́ àjọ sọ tìbínú bí kí ló fẹ́ jẹ́ kí n ṣe fún ẹ. àníkì ṣé tí ń dùn ẹ ni. ọmọ mi kí ló ṣe ń bí báyìí sọ fún mi. jọ má ṣe báyìí ní ìmọ̀ eré kí ló dé tó ń lé wa kiri kí ló tó tẹ̀ ń lé mi èmi gangan kí ló tó ń lé mi kí ni mo ṣe fún ẹ. fọ́gò fọ́gò kí ló ń ṣe ń bì. ẹ tango tango alfa alfa àwọn bá wọn kọ wá nínú ayé náà ni mọ ibi tójú ayé pé sí ló ń pè láyé pé. fọ́gò kí ló ń ṣẹlẹ̀ mo ní kí ló ń ṣe ń bì. ọmọọba mo kọ wá nínú ayé náà ni mo hàn zù pẹ̀lú àwọn tèmi àmọ́ bẹ́ẹ̀ ṣe ń léwa èkó yé mi ó ti di tàṣùn ṣùn ọmọọba. òjijì bẹ̀rù òjijì bẹ̀rù òjijì bẹ̀rù kí ló ń wá kiri kí ló ń wá. láyé kí ló ṣẹlẹ̀ kí ló dé mo mọ̀ yín kí ló ṣẹlẹ̀ dẹ̀ ń lé mi kiri látàwé tí a kùn ẹ́ kí ló gé e débi gangan sọ fún mi sọ fún mi. ráyè nǹkan wà pẹ̀lú àwọn èèyàn mi ni ẹ bẹ̀rẹ̀ ṣe ń lé wa látara àánú sàbí yù ẹ kò sí kankan tẹ fẹ́ gẹ̀ẹ́nù bẹ́ẹ̀ ṣe ń lé mi yìí ẹ ká ojú kọ̀ọ̀kan yọ sọ̀rọ̀ yìí nítubínúbí. ẹ wá o ẹ wá o àyà mi padà wá gbowó wa gbọ́. ẹ̀yin èèyàn mi àwọn ẹ̀dá ikọ̀ ọ̀jọ̀ wa ni o àwa kọ́ o àbí. ẹ tó bá wa rí bẹ́ẹ̀ àgbò méjì ò lè mú mi nù kòtò kan náà nìyẹn ọba méjì ò lè wà láàfin ẹ ká fẹ́ jẹun ah, yìí lẹ. ìwé aláwọ̀ yìí ìwọ kò jẹ́ jèmi kò jẹ́ jèmi tó bá pè ní àfọlá ikú mi ò ń ṣòní àfọlá tó bá wá dọ̀la.

mo sáàdì yín láti sìn yín lọ ẹ wá gbà mí mọ́ra kí wá gbèjà mi jà kí má ṣe ríkú ọ̀wọ̀wọ́ kí má ṣe ríkú òjijì torí má gbẹ̀yìn má gbẹ̀yìn làgbà ilé dì ń dùn aláìsọ̀rọ̀ ni o aláìsọ̀rọ̀ ni o kí wá ní ìtumọ̀ aláìní. kílódé tó ń kó gáìdìn tí wọ́n jẹ́ ẹgbẹ́ tó ń rùn ní. eléyìí tó ń lọ báyìí dídá ọba tuntun rẹ̀. tí ó bó bá tẹ̀ wá le jù jẹ́ kí n bí wọ́n jẹ́ kí n wáyé wáyé next week weekend. next week bí ìtànà nǹkan tẹ̀mí ṣàmọ̀ ni pé tájà bá ń sábẹ̀ wò kẹ́kùn náà máa sábàjá. pẹ̀lẹ́ ìyá ajá yẹ ẹ̀kọ́ má ti lọ mo ti kí mo ṣe ẹ stop ẹ nǹkan tí fẹ́ ṣe wà stop wàhálà ẹ pọ̀. bàbá òfẹ bàbá òfẹ kọ́mọ. áà áà irú àláwo rè abájọ abájọ tó tètè jíde ń yàjó yàjó ń dàjí kùtùkùtù báyìí àlá tó lágbára ni o bẹ́ẹ̀ni bàbá. so o sì rí n ti bẹ́ẹ̀ lẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ tí ń rọ̀ dẹ̀dẹ̀ lókè ni o kò gbọ́dọ̀ já o tọ́ba ilé já eléru òsùngi o. bàbá kó ba lè má já náà ló gbé mi débi láàárọ̀ yìí kí ni ṣíṣe kí láì ṣe. bẹ́ẹ̀ mo sì sọ o àbí ọ̀gbọ́n ń gbà mọ́ sọ. èjì wárawára wọ́n rọ̀ wọ́n gbé lá òjò wàràwàrà wọ́n rọ̀ wọ́n gbé kan olódùmarè pàjùbẹ̀ pálẹ̀ wọ́n gbé kankan adífá fún àjẹtinúwò ẹ̀ sísan bínú àgbẹ̀nìrègún nígbà tí alára ń tó lò lò wọ́n fẹ́ ajẹ́rò ń dúró lò lò wọ́n fẹ́ wọ́n ní wíkíwí ò ní bá èṣù dúbọ́ lóríta ìtàkùn kítàkùn ní pákẹ́kẹ́ tó bá lu ẹ̀ ànígbàwò rẹ gẹ́gẹ́ wọ́n mọ̀ fọwọ́ ẹ̀ lébi kan ọkọ ò ní ya wọ́n bẹ́jẹ̀ lébè gbogbo agúrúgúrú fídíorogún anífàlájẹ́ ọmọ ẹ̀fún ìrírí ẹ̀sìn ọmọ sẹ́yìn láàníyì ní yèyé mẹ̀fún ẹlẹ́yẹ ẹlẹ́yẹ mẹ̀fún ẹlẹ́yẹmẹ̀fún ẹlẹ́yẹmẹ̀fún ẹlẹ́yẹ ọkọ ìyàwó bẹ́jẹ̀ lébè gbogbo ara ní gúdúgúdú fídírógún ọyẹ gbé parala bọ́kọ́ òró là bájà gidọ̀ dẹ̀dẹ̀ ìjẹkújẹ ò ní sẹ̀sùn ní kankan mo múra mo mú jẹun làpárò ké bá parò bá fojú kó lóko òkòkò ní pàwọ̀ pẹ́ orí kan lè jòrí tí fi lé gba orí wọgbó ọyẹ mú kọ̀ọ̀kan jẹ. ẹ wò mí wò èèyàn tó bá bú mi lẹ́yìn ìfà ló bá bú mi lójú mi wọ́n fọ ìkọ̀rí máa pọ́pọ́ bá bolú ẹ̀ ẹ gbélẹ̀. òró làbóso àwo àjàgìdọ̀dẹ̀dọ̀ gbọ́dọ̀ yẹ ìwòrì òrẹ̀ kú égún òkúdọ̀ ná babaláwo ń jẹ́ kó bá ná babaláwo ń jọ́nà lásán rẹ̀ ó gbiná ẹ dìde. asáré ká mo dé ọmọ olúgbé asáré ká mo dé ọmọ olúgbé mo dò sàtí dámọ́ngìrì lọ́gànjọ́ njọ́ mẹ́kẹ́ bá fojú kan dín kí njọ́ náà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé ẹ yí ọ̀ lágara ṣàṣà. ẹ má jẹ́ ọ yà ń lẹ́nu ilé kúlà àti jẹ́wọ́ àrùn ahéré pàtíkò là ń gbóhùn ẹja ìfàyàfà lámọ̀nẹjọ òjijì yín lẹ̀ ń wò yìí látòní lọ ẹ tó pàdé mọ́ o ẹ gbọ́dọ̀ pàdé bẹ́ẹ̀ ni apá yìí ò ní ká yín o tó rápá wọn ni wọn ìka igi oko apá àtẹlẹsẹ̀ ìkálẹ̀ bá a bá ní ká mú ní ọ̀la là á mú bí wọ́n bá ti mú yín báyìí kẹ́ ẹ máa bọ́ wẹ́rẹ́ tí wọ́n bá kì yín mọ́lẹ̀ kẹ́ ẹ jó wéré ògùnmọ̀ ní gbàkú ìrókò giro ní gbàkú ẹ̀mí ẹni ẹlẹ́ni ní ọgbà yín kú ẹnikẹ́ni tó bá lóun ó mú yín àwọn tí ó bàjá ẹnikẹ́ni ráyà lẹ́nu ẹ lè pàdé mọ́ ẹ wò wọ́n fúngbà kan yìí lójú ayé ni àbí lójú oorun ẹ lè pàdé o bẹ́ẹ̀ bá wá dé tẹ́ ẹ bá pàdé <laughs> tẹ́ ẹ wọ̀yá àjàkadì pọ̀ eléru òṣògì ń náà ẹni mo ṣe ní ẹwù wọn fún gbà kan ẹ ẹ ti yín nu àmọ́ ẹ tẹ́tí kẹ́ gbọ́ o ó léwọ̀ wọ́n ní ọjà dúdú kan bẹ lẹ́kùnlé olódùmarè àwọn òkú lọ́tẹ̀dó àwọn ẹyẹ ní ẹnájàbẹ̀ níbi wọn ti kọ́lé ọmọ aláṣejù sókùrú dáńgàtó ibi táwọn èèyàn wà nù ẹ̀yin lẹ́gbọ̀n gbé ní ayé ní àyítẹ́mọ̀ dàbí ẹ̀dùn tẹ́mọ̀ rọ̀ bí òun èèwọ̀ díẹ̀ wá rè ẹ̀yin tẹ́ ẹjọ́ kùn ó ti dèèwọ̀ ẹ gbọ́dọ̀ gbóbìn lájọṣepọ̀ débi tí ó lóyún o. àbí pé ẹ wá bóbìnrin lájọṣepọ̀ ọ wá lóyún débi tó ti bímọ ẹ ti bẹ́lẹ̀dà yín pàdé jọ náà ẹ ti pàdé òjijì eléru oṣù. irọ́ irọ́ àtiwọ́ náà àtiwọ́ náà tó jóbi ọ gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin débi pé ọ wá lóyún ọ wá bímọ tó o bá ti bímọ ogójìjì rẹ pàdé eléru oṣù di fún yín jọ náà. ẹ tèmi ò lè má lo dídò. ẹ bọ́ ọ bá ti mọ̀ pé ò lè doyún àmẹ́sù ò ní ṣe yín o. bọ́pá kù dẹ̀dẹ̀ wo kéwì akẹ̀sán ọmọ awó tẹ́rí gbà sọ ni ẹ̀yin ológin ní òní kanlẹ̀ bọ́wọ́ rẹ̀ bá dáńpara bẹ́ẹ̀ bá ti yín ore ẹ̀ máa bọ́ rí. Ah! mo wí mo ní ẹ gbọ́dọ̀ wọ jàkadì bẹ́ẹ̀ báyìí lè wọ jàkadì àpẹẹrẹ burúkú ni. báyìí ọ gbọ́dọ̀ kọ́kọ́ jáde rárá lọ ibì kankan àti wà tán èèyàn rẹ tó kù. bàbá kí n má jáde rárá. bẹ́ẹ̀ni tọ́ ọ bá gbìyànjú àti jáde èkúrọ́ tẹ̀yìn nífàáfàá títí tí wọ́n fi ṣe gbogbo tí wọ́n ṣe àbáyẹ̀wò tí wọ́n yẹ̀wò lórí ẹ̀ ọ gbọ́dọ̀ jáde àtàn yòókù rẹ pẹ́ẹ́rì ibì kankan. ẹ bàbá ṣé kò ju bẹ́ẹ̀ lọ. kò ju bẹ́ẹ̀ lọ. ẹnu ò lè kọ̀rọ̀ sí ilé ẹni náà gbà tó jẹ́ pé iná ò ní igi lẹ́yìn ọgbà mi. ọ̀kàrẹ̀ tó bá di ní ìdajì ọ̀túnla bó o ṣe jí wa kùtùkùtù báyìí náà ni kò wá bàbá kò ní yẹ o ti gbọ́ mi lẹ́ máa jírí làárọ̀ tí mo sọ fún ọmọ sàlóògùn bẹ́ẹ̀ ni máa lọ bàbá mo ní fi jẹun mi máa jírí làárọ̀ ẹ ṣe gan bàbá ẹ ṣe gan bàbá. Ah! irú àpẹẹrẹ búkú orí o. bí mo ṣe ń sọ lọ ọ̀gàràjì dọ́là ọ̀nà ẹyọ kan ló wọ̀bẹ̀ ọ̀nà ẹyọ kan tó dẹ̀ wọ̀bẹ̀ yẹn ṣẹtiri ọ̀nà ẹ gùn gan òun ló bẹ̀rẹ̀ láti bíbà tó dé bíbà so bó ṣe wá gùn tó yẹn two security posts. péré ló wà bẹ̀ post kan wà ní main entrance post kan tó kù wá bí abi two houses sí ilé alájí dọ́là ṣe get so a problem kankan. Kapo. I won't. I believe you. Okay. But look, they do but now. you know say I know they like that language but see this is not my first time of bringing job to you. But ti máa mú dán wá ti pẹ́ now. Mi dey fọ́kọ̀ pray. Iṣẹ́ tí n bá mú on a legit ni hundred. Hmm. òṣèlè òjijì kan fẹ́ wá aṣọ nípa deal tó mú wa ni àmọ́ ìgbà tí wọ́n ti sọ fún wa sí pé alẹ́ lọ́ọ̀kì nílẹ̀ kọ́mọ ìjò márùn yẹ tọ́mọ ìkúlò ṣòro ìkúlò ṣòro fáwọn amáwọ̀ rẹ̀ um, tá a bá ti parí iṣẹ́ tó mú wa owó tiẹ̀ máa tẹ̀ lọ́wọ́ as usual. ọmọ oh, pé mi kì í máa ń fọ́. màá kọ́ lè kó bá mi forward kí ni sí inú email tèmi. ok ah, let me do that. ṣé mo ní email yẹn lọ́wọ́? ah ah na today. Yeah. okay okay ẹ kì í máa lọ let me just shut down. All right. <coughs> yeah see Ojiji i trust you i trust your yeah confirm, save bro. jẹ́ kí n pe fọ́gbó àti láàrin báyìí. Hmm. kí ló ṣẹlẹ̀. i don't know why. kí ló ṣẹlẹ̀. ara ń ṣe mí bákan lórí. ṣé ìgbà tó mú ṣe wà àbí ṣe tó iṣẹ́ tó mú wa gangan. bọ ọkọ ẹ ṣe máa múṣẹ́ wá fún wa náà òjijì kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ iṣẹ́ lè àti parí ẹ̀ náà àìwọ́ tí mo mọ òjijì máa fọ kí ló ṣe ìgbà tí wọ́n ń payà wá kí ni káwa wá ṣe. go ahead. ẹ ọmọ ọba ní ẹ ó lè wá ń ṣe báyìí òjijì tí mo mọ yẹ ń pe tango. babes dìde náà. ọkọ mi jẹ́ kí n wá báyìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wà sensitive mi lè fẹ́ kó gbà nígbà bínú. ok gbogbo ohun tó bá fẹ́ sọ máa listen just stand up. You sure? Yeah. I'm not comfortable pẹ̀lú bó ṣe wà lórí ìkúnlẹ̀ yìí. Ah, gbogbo kò mú kúnlẹ̀ fún ẹ níta ìmọ̀ Ah, fún. Ọlọ́run ọba. Babes. Sir. Dìde. Are you sure? Yeah. Okay. Kí lè ṣẹlẹ̀? Eh, mo ṣàkíyèsí pé mo ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Àmọ́ o kò bí ara sí i ìgbà tí mo ti fà á títí tí mo ti bá ẹ sọ títí tí mo rí pé o ò gbọ́ òjò náà mo wá wò kí bí akémi fúnra mi kí n jáde mo wá tọ̀ ọ́nkò mi lọ dáàdì tàdé ó ṣàmù. yẹ mo mọ dáàdì tàdé màá yín lọ. ok ó ṣàmù pé wọn kì í ṣe ká. Oh, àjòkò lè dáná ni máa ń ṣe sọmọ tọ̀ lọ mo dẹ̀ ṣàlàyé situation iṣẹ́ fún un wọ́n á jẹ́ kó yé mi pé àwọn kankan wà tí mo lè ṣe on your behalf. bíi kí ni ẹ. ṣùgbọ́n. sọ náà. mo bá ẹ jẹ àṣejẹ mo dẹ̀ wẹ ọ mo tún ṣe àwọn nǹkan kan. àmọ́ ju gbogbo ẹ̀ lọ wọ́n ní nǹkan tí wọ́n náà ṣe gbọ́dọ̀ ṣe wà ń bẹ̀ that's the last stage torí ẹ̀ ni mo ṣe ní kí n bá ẹ sọ má bínú. tí èmi máa ṣe. bẹ́ẹ̀. <laughs> babe mo fẹ́ kó jọ kó ṣe. so um, mo appreciate gbogbo nǹkan tó ń ṣe mi ò against gbogbo ìgbésẹ̀ tó gbé that's okay that's fine mo nígbàgbọ́ pé ò fẹ́ kí n kú o dẹ̀ fẹ́ ìlọsíwájú fún mi lẹ́nu iṣẹ́ mi ni not a problem as a good wife mo jẹ́ ká fi mọ́ bẹ́ẹ̀ you know mo ní problem reason tí ẹ̀yin ò ṣe believe nínú training tí mo ní i'm a trained police officer babe okay let's try something ẹ pa gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ti pati let's rely on my training let's see it first. ah ẹ jẹ́ ká try it first. láì she, Tete. Oh fẹ́ pa mí ah. tó bá jẹ́ pé that easy ni èmi náà ni máa dára mi láwọn kiri àmọ́ èmi ò láàárọ̀ ká ká ká rely on your training kó lọ kó lọ dàyà kọ́ wọn ọlọ́run ní jẹ́ ká rí láburú if it was to be something replaceable nísìnyí a ní pòkè o tẹ́lẹ̀ bá bàjẹ́ àáfíì mi sí bó èmi ò ṣe é ọkàn mi ò dẹjọ́ bá mi lò ó babe i'm ẹ fẹ́ rubbish training mi ni honestly ẹ fẹ́ rubbish training mi. ìbò òde ṣàánú mi ò dẹjọ́. it was hard lip no no forget it kí tí ẹ̀rọ wá látẹ̀mí náà ṣe lọ́tẹ̀ ijó. àwọn olówó wọn lè ṣe training babes ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. ọkọ mi mo fẹ́ kó rántí pé owó náà fi ń ta tẹ́tẹ́ kì í ṣe mí o. ìbẹ̀jọ́ hmm. hmm. ìbẹ̀jọ́ hmm. ọkọ ìbẹ̀jọ́. Let's rely on my training ah. please. Please. Please. bíi tiwa ló ti rẹ. òde náà ẹ ti kú fún ìdọ́gbọ̀n òde náà ẹ rí fún ìyọnu òde náà ní ìlú tirẹ̀ ẹ dá fún wọn. òjijì ni fún iná iná iná iná tí ń jó fún ẹni. ìkọlù ìkọlù sínú bàbá sínú bàbá náà fojú di fún òjijì ó fojú di fún ikú kálára kó sọ fún ara kọ́lọ́mọ kó sọ fún ọmọ tiẹ̀ òde náà. ṣe mà ó ti tó bí ọgbọ̀n ṣẹ́jú tí Abísọ́lá ti ń rọbí kò dẹ̀ tí ì bímọ hospital náà la wà báyìí ẹ ṣàánú mi. a ní ẹ fọkàn balẹ̀ ọlọ́run á bá wa ṣe wẹ́rẹ́ la máa gbọ́. ẹ ṣe ẹ ṣe èjè kí n gbóhùn ìyá kí n gbóhùn ọmọ láyà tàlàáfíà ẹ ṣàánú mi kí n fọkàn balẹ̀ mo ti gbọ́ ẹ ṣe ẹ ṣe máa ẹ ṣe kí ọrùn ẹ ṣe mo dúpẹ́. ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o olóòyà ayò awẹ́dẹ́ kó tó wẹ rí ọmọ alágbolódò ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbénu omi torí abísọ́lá ni mo ṣe wá o ẹ jẹ́ kó bí wọ́rẹ́ ẹ jẹ́ kó sọ̀ láyọ̀ ẹnikẹ́ni tó bá ní abísọ́lá ò ní sọ̀ láyọ̀ ẹ bá mi pọnmi kun nínú torí ẹ̀yin la bí amọ ayé abíamọ ọ̀run ẹ wá bá mi jáwé abíwẹ́rẹ́ fábísọ́lá o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ẹ kú ìwọ ọmọ ìyàwó yín ti bímọ. ó ti bímọ ọkùnrin àbọ̀bìnrin ọkùnrin lọ́jọ́. olùwọ́ ṣé ṣé mo lè yọjú sí. ọ̀sẹ̀ lè yọjú sí. àǹtí náà ṣe é ṣe gan. ó fún mi sáré lọ bá mi lọ ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà ní kí mọ́jọ́ kó má yọ ọ̀nà ní kí má gbàrà kágbàrà má ṣàn alẹ́lẹ́kọ̀ọ́ nílẹ̀ kọ́mẹ̀jọ́ má rìn. ọ̀nà là ọ̀nà ikú ló ń bẹ lọ́nà ní ẹ̀yàgò àrùn ló ń bẹ lọ́nà ní ẹ̀yàgò mo ní alẹ́lẹ́kọ̀ onílẹ̀ kọ́mẹ̀jọ́ máa ń rìn. ọmọ èkú ló nira. èmi òjìjí lónìí àtàwọn ọmọ ẹgbẹ́ mi pátápátá bá bólókolóko. abidàrẹ́ bí. bá bólókolóko. abidàrẹ́ bí ṣùwálé. <laughs> ìlọ́yà. agbe gbé wa délé agbe gbé wa fò. already. already yeah. jẹ́ títí máa lọ no no no no jẹ́ ìsá ṣe tí díẹ̀ fún ẹ. sórí ìjọ jẹ́ kí n my lọ sí bàdé màá wá jẹun máa promise you, ṣùgbọ́n jẹ́ títí máa lọ. kí ló ṣẹlẹ̀. mo ti ṣe nǹkan kan lẹ́yìn. kí ló i will never think of hurting you. kí ló ṣe. mi ì dẹ̀ ní ṣe nǹkan tí ò ní wúlò fún ẹ mi ì ní ṣe nǹkan pa ẹ at the same time you know that the beginning and the end of everything tí call it a lè marriage. babe kí ló ṣe. okay so what if you òbí a boy? rẹ. but i said i don't. babe Why? babe babe babe jù jẹ́ ká ṣe bọ́n ṣe sọ jù kàn fi wo pé jẹ́ ṣàtẹ̀ lọ́rùn jù ọkọ mi jù ọ̀hún mi dáhùn wọ́n yọ ọ́ ṣàfilẹ̀ síbẹ̀ kò ní lára mi tó wà ju ọkọ mi ṣàfilẹ̀ síbẹ̀ kí wàá lámú jásà sọ. I'll see you later. I'll okay, talk to you later, love. yeah? Have a good day. You too. Màá bá ẹ sọ̀rọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run. Ayọ̀ ló máa lọ ló máa dé o. ló ṣẹlẹ̀ tẹ náà. kò lọ ní. kí ló ṣe mọ́tò kò lọ bí báwo. ah why can we move kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mọ́tò tí kò move. ah open the bonnet. ah. wetin happen kí ló dé. ah mọ́tò lè lọ sí ti takú kí ló ṣẹlẹ̀ ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ẹ̀yin guys Any ẹni mọ́tò ẹ dá dúró ká fi ṣe múgbọ́n ẹni mọ́tò drop it fi sílẹ̀ watch around watch around no no time. Hello, máa ń rìn kébíṣì báyìí o alo máa ń rìn kébíṣì Kime söyle? Boş ver lan. Dur da boş ver lan. Gözü böyle. kí ló Ah. Ah. rẹ̀ ń pẹ́ kó tán ni. dípò ah! kẹ̀ ẹ sọ pé epo kẹ̀ ẹ mo máa tọ̀ sínú ẹ̀ ní epo tán ni náà. epo tán nínú mọ́tò. ṣé ẹ̀rí kó ṣe tà ṣùn ṣùn ni. ọmọ náà fọwọ́ gbà fọwọ́ gbà Ah. wọ́n gba epo wọ bẹ̀ báwo. epo ṣe máa tán epo ṣe máa tán epo ṣe máa tán. hello ṣé kò sí. ẹ èmi náà ni èmi ò jìjì bẹ̀rù ẹni ibo egúnlẹ̀ mo bọ̀ ẹni ibo òrìṣọ́jà mo bọ̀ bàbá kí ni ká ti ń wẹ̀ lẹ́yìn sí ojú ogun ni mo wà yìí mo gbé mọ́tò àkọ́kọ́ ìyẹn takú sọ́nà ìkejì tí mo ní pé kí n fi survive kò tún ṣàgbọ́n nínú ẹ̀wọ̀n bàbá kí ni ká ti gbọ́ wẹ̀ lẹ́yìn. mọ́tò kan bàjẹ́ epo tánú ọ̀kan kí wàá lọ́ fẹ́ ṣẹlẹ̀ báyìí òjijì ìbẹ̀rù ṣé kìí ṣe wípé ìkankanú yín ti dè o. ìkọ́nà ọmọ mi jẹ́wọ̀. ẹwọ kẹ ẹwọ kẹ. bàbá bàbá mo ní jẹ́wọ̀ nǹkan máa ṣe dá. ìkọ̀kọ̀ sọ fún mi nínú wọn nípa ìyàwó òun lóyún débi tí ìyàwó ẹ̀ máa bímọ bàbá ọdẹ mọ̀ kẹ́nikẹ́ni kankan gbọdọ̀ bímọ nínú wọn. ọ̀dà kí ló bẹ̀rẹ̀ ṣe lè ṣe nípa bíi. ah ah orí mi o ha irú àpẹẹrẹ búkú rè ah ah ah bíná bá jólókò mọ̀jàlá ní délé ròyìn. Ah. ewé ayé náà láàárín àìrẹ́ ọjà mo fẹ́ fojú mi tó gbé wá délé àgbè gbé wá fò. n tí mo rò náà lọ ṣẹlẹ̀ n tí mo rò lọ ṣẹlẹ̀ yìí n tí n bá jókòó tí n bá rí wọn mẹ́kẹ́ bá gun ọ̀pẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbẹ̀ papọ̀ tó wò ó lọ́ọ̀kan ojú rí olé tó ah. hello kí kálukú yín tètè fọ́ dànù kẹ́ ẹ̀ nà pápá kóra bí bẹ́ẹ̀ ọwọ́ tẹ̀yìn lónìí lónìí. wọ́n mú alẹ́ nì. Ah! okùn ọmọ àpàrọ̀ yín lẹ́sẹ̀ ẹ dẹrẹ ẹbọ lónìí. báyìí bàbá ah! níbo ni ẹ ah! bàbá. how far tango tango tango tango. no time no time no time no time. how far how far. ẹlẹ baba ẹlẹ baba kí ló ṣẹlẹ̀ baba nǹkan tó ṣẹlẹ̀ yóò yé mi mọ́ baba ẹ ṣùgbọ́n ìyàgbà náà lè sọ pé tọ́wọ́ bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi tá à ń darí ẹ̀ sí náà baba. dàgí bàbá darí ẹ̀ sí ibà yìí bàbá máa bọ̀ ń bì. baba kí ló ṣẹlẹ̀. ìwọ lọ́ọ̀mọ ti ṣí ọ bẹ́ẹ̀ ni mo sọ dájúdájú ìkànnú ọmọ rẹ ń ó ti jẹ wọn bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí wọ́n ti bímọ ìkan ti fúnyàn lóyún wọ́n ti bí ọmọ òsáyé báyìí báyìí. Ah, bàbá kí ni ṣíṣe báyìí kí ni ṣíṣe. Ah! Ah! kí ló ṣẹlẹ̀. ẹ̀yin àgbààgbà sẹ́yìn bẹ́ẹ̀ ló fò fẹ́ ẹ má jòjú ó tì mí ẹ̀yin lẹ́sà oní alára alájà alára kún ẹ sanwó àjẹrò bí ẹlẹ́wẹ̀ obì ẹ̀yin lẹ́sẹ̀ tó sanwó fún ọwọ́ àrẹ̀kọ́ àga tẹ́ ẹ dẹ́ ti làga dẹ ẹ̀yin lẹ sọ pé lákùrú làkùrú ọ̀làkùrùkù dákù adífá fún òkú àwòkú àwọn yóò sòkè tí bọ́mọ ẹlẹ́rù ògún ló nílé owó ọlọ́dẹ̀dẹ̀ mọ̀ ọ̀dẹ̀dẹ̀ ti kú ikú òní fi lè mi ṣe pàdé àrùn ọgbọ́dọ̀ fẹ́ dẹ̀ mi ṣe pàdé mọ sádélé kú ikú ni mọ́ lọ ní òṣèwú lóko lónìí àfi fi àparò mọ́jì òṣèwú fún mi èsè ẹ ẹ wọ́n pọ̀ lórí fóònù fún mi pọ̀ lórí fóònù fún mi mọ̀ ń sọ̀rọ̀ fún ọ ní ọ̀sọ̀rọ̀ ń bẹ̀ sẹ́rù mi ọ̀wà rí eku jọ̀wà di ẹ̀fọ̀n mọ́ ńlọ́ni àbí mọ́jọ́ wọn àná àbíra kọ́bẹ̀ kọ́bẹ̀ kọ́bẹ̀ kọ́bẹ̀ wọn fẹ́ bọ́ sọ̀rọ̀ mọ́ ẹ wọ́ bí gbà. bàbá ogun wàhálà ti pọ̀ ju èyí ẹ̀gbọ́n náà lè ní pé títà mo bá pọ̀ làpọ̀ jù èmi ìrà lè pin bàbá má yẹ kí mi mi pin ẹ kí ni ká ti pe wílé bàbá náà àwọn ògbìn òtún jọ gbẹ̀gìdà fánù. ẹ wo kò ń bẹ̀ tẹ́nì kẹ́kẹ́ ló yín ọ̀bá ti lè jẹ́wọ́ fúnra yín kẹ́ ẹ mọ bíi ìtàkùn ti lọ́mọ yín lọ́rùn ẹsẹ̀ má pe nọ́mbà ìpá o àgbọ̀ ọ̀yá kúrò lórí fóònù fún mi. bàbá nǹkan tẹ́ ń sọ fún mi náà lélẹ́yìí nígbà kan náà mọ ìsinmi ọ̀gá àbọ̀dé mo ti tẹ gbogbo wọn nínú wọn wà bí pẹ̀lú mi wọn ní kò sí nǹkan tó jọ bí bàbá. kẹ́ni ẹgbẹ́ bá ti kọ̀ tí wọ́n jẹ́wọ́ òun ẹ̀ jìyà ẹ̀. bàbá ìmọ̀ ẹ̀ka wo tójú ọ̀gbẹ̀rì ìdáfánù ah bàbá ọ̀dà tó bá rí báyìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ ẹ bá fi lé orúkọ ọgbà àwọn bọ́ìsì mi. bẹ́ẹ̀ ta. kí ìwòyí tó ń gbàbọ̀dẹ̀ fẹ́mi òtútù ìbẹ̀rù nínú wọn kémi ọbọ léwu irú ìdààmú wo lọ máa fún mi kí ló dé tí àbíkú ti fẹ́ sológun dèké ọ̀dà ọ̀dà ó ti gbọ́ ó ti gbọ́ ó ti gbọ́. ẹ làwọn mi ni bàtà kẹ lójú rẹ. lọ́wọ́ kan tango tango alfa alfa. Eh, eh, eh, ẹjọ́ mo nọrọ. ẹ mo nọrọ. senate. kí ló ṣẹlẹ̀. ọmọ Bísọ́lá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìfẹ́ mi ayé mi olórí ọlárẹ̀wájú àjàní hmm. ìdùnnú mi hmm. tí bá ti rí ẹ hmm. gbogbo nǹkan tó ń ṣe mí ti tán kínú mi máa bàjẹ́ tẹ́lẹ̀ tí bá ti rí ẹ adùnmọ̀dé sáyé mi máa ń rí ẹ bí áńgẹ́lì ọmọ Bísọ́lá ó ní má pé mo nífẹ̀ẹ́ o. Really? Bisola. Yeah, baby. I love you. I love you too. I love you too. Òwò yẹn ń kí mi ní méje mẹ́jọ. Bóyá mi ṣe ń You try. Ẹnu yìí dùn sá. Ẹ ṣé. Ẹ ṣé o. Wo kò sí time no time ní àṣìwọ́n àbẹ́ ṣe dáhùn dáhùn. oh, babe jẹ́ kí n sọ nǹkan tó gbé mi wá bíbá ẹ̀ náà. Kí ló fẹ́ gbé ẹ wá tó jowó lọ? Ó mọ̀ pé mo náwó. Owó wà lọ́wọ́ mi fọkàn ẹ balẹ̀. Ah Bísọ́lá, ok, kí ló gbé ẹ wá? Láàrin iwájú àjà ni. Yes, dear ti lóyún. mi gbọ́ nǹkan tó sọ. mo ti lóyún. odò rẹ̀ ayé yìí sọ o ṣe máa ń lóyún. àwọn ojú rẹ̀ lánàá rẹ̀ sọ fún kó lóyún. àwọn ò lè lóyún náà n náà sọ fún kó lóyún o ṣe máa lóyún. mo ti lóyún. stop ẹ sẹ́ ẹ má sọ mọ́ ó máa sọ fún mi pé àwọn fẹ́ lóyún ìgbà báyìí ló máa lóyún o ṣáájú náà ni o kò máa lóyún fún mi ni o ṣe máa lóyún bí sọ má nà oyún oyún má pè mí bàbá débi Bísọ́lá oyún ah oyún Bísọ́lá ayé mi ti bàjẹ́. olórí burúkú ni wọn bọbọ ìṣá. mo mọ bó ṣe á fún Ọlọ́run mi mọ bó ṣe á. gan pọ́níṣù pọ́níṣù ọmọ ẹ̀ tó ní sóríire. ìwọ ló ń gbẹ́bọ̀dẹ̀ fẹ́mi òjijì bẹ̀rù. tango tango alfa alfa ta ṣun ṣun ṣun so ìwọ gángan wọ́n ló wà ń di ẹ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ sẹ́ ẹ̀ ìyá ẹ̀ a. ìwọ ló fi wá sínú ìdààmú yìí. ló ń wojú mi lẹ́ẹ̀kan ló sọ pé bí èmi ń pa òde. ọmọ bá mi mo bó ṣe àwọn. ta ló mọ bá ẹ àbójà òde. Ah! àjọ wà ní. oníṣòríire. mo lè kí n má jojú ẹ. ẹ má jojú ọmọ ìyá yín. ẹ eh! ẹ. Ah! Eh! Ah! ìwọ ló gba àbọ̀dé fẹ́mi òjijì bẹ̀rù. òjijì bẹ̀rù ah ee òjijì bẹ̀rù water na threat blood na ibi action. àníyàn yìí ṣe máa dùn láfáwọ́dá máa dùn wò máa dùn wò ẹni ìdánwò akọyọ ni ẹni ìdánwò àtẹ̀sí. kí báyìí tango tango kí ni wọ́n á fọ́ pọ̀ kí ló ó ti ń tutù ju tango tango alpha alpha. ẹ guys ó padà mọ̀ pé ilẹ̀ òkè kú o ilẹ̀ máa ṣá ni. ẹ nà ń kú. wà á ah. kàn ṣe. àwọn olókì ló ṣẹlẹ̀ ọmọ olómi. àwọn pípé pọ̀. ẹyin guys ẹ jì mọ́ mi. lọ́wọ́ kan sẹ́ èmi ta tango tango. ẹ máa wí tẹ̀lé mi lẹ́yìn. àwọn olómi ó yá náà. àjàkí jìmọ̀ lógo lẹ́sẹ̀. àjàkí jìmọ̀ lógo lẹ́sẹ̀ alẹ́ ló nílé kọ́ méjò máa rìn. alẹ́ ló nílé kọ́ méjò máa rìn. tọ́mẹ̀kú ló nira. tọ́mẹ̀kú ló nira. ẹyin ìyá mi orígun mẹ́rin àgbáyé o. tango tango. èmi ò ti jí bẹ̀rù pẹ̀yìn o. èmi ò ti jí bẹ̀rù pẹ̀yìn o. èmi ò ti jí bẹ̀rù pẹ̀yìn o. ẹgbẹ́ mi fọ́. ẹyin ìyá mi orígun mẹ́rin àgbáyé o ẹ bá tọ́jú tì mí èmi òjijì bẹ̀rù ọmọ yín ni mo bá yín jẹ ní nàráyà mo bá yín jẹ ní nàjẹrò ẹ gbé mi bọ. ọmọọba àbúrò lè tún ọmọọba àbúrò náà. Ah! Tálẹ̀ yìí! Níbo lẹ ti wá? Òjijì! Ọkùnrin ló ké yẹn your game is up. láyé ah, wọn ni wọn gbà alálẹ́ òní lẹ kọ́mi ètò máa ń rìn tàbádà mú ẹnì ọ̀la là ń mú tó bá tún kọ̀ ọ̀la ọ̀la tún ni pàṣẹ owó ẹ jẹ́ kí n rí ẹ. ó ti pẹ́ tó ti ń dayé láàmú ṣùgbọ́n lẹ́nìí omi ti tán lẹ́yìn ẹ̀já ẹ̀ ọwọ́ pálábẹ́ ẹ̀ dẹ̀ ti ṣẹ́gi òjijì wẹ̀gbẹ́ ẹ̀ òjijì ẹ̀ nìyẹn. Ah! Ah! Handcuff him, guys! Yes, sir. Ah. Ah. Ah. Èmi ò jìjì Omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ajá ti yìn wọ́n lọ́gbọ̀ lẹ́sẹ̀. Iná ti dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ́ dùgbẹ́dùgbẹ́ ń mi lókè iná jó dórí kókó magidari igida magidari igitida. bóyá ilẹ̀ ní gbogbo ṣe dáadáa lélẹ̀ because i'm so happy you see because kò ń ṣe gbogbo àná ni mo máa lè jù máa fún yín assignment ẹ lọ máa ṣe ilé ẹ lọ máa ṣan tẹ bá ṣe nǹkan tó yẹ kẹ ẹ ṣe inú mi á dùn ṣé ọ̀rọ̀ yẹn dàbí how do i explain this now tí eégún ẹni bá jó re. orí ayé atọ́kùn sàbí ṣèṣà. so now àwọn ọ̀gá ṣẹ̀ṣẹ̀ máa wá mọ̀ ń sìn pé mi náà ń ṣiṣẹ́ mi iṣẹ́ look at Rotimi he he he he oh no i'm so impressed honestly Rotimi i'm so proud of you. thank you sir. he he he so committed so dedicated ẹ wo bó ṣe máa wọlé yẹn ẹ wo iṣẹ́ tó put ẹ wo gbogbo effort Rotimi you see <laughs> Rotimi i'm not small against saying i'm so proud of you now ẹ mọ̀ pé òun náà gba promotion lé ní kúrò ní ipò tó wà ẹnìkan ló máa bọ́ síbẹ̀ tó máa kúrò mo fẹ́ kẹ́ni yẹn ṣe gẹ́lẹ́ in fact tó bá possible kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ you see that's that, that's how we can continue abeg like pàṣẹ don rẹ́rìn lé so now to the next thing ẹni ṣe lọ́dọ̀ ga. <laughs> irú mọ̀lẹ́ tí ń kó yànmùyànmù lóde ayé òjijì dé o nǹkan dé. ṣé wàhálà kì í sun yín ni ẹ tún gbèsè yín dé ẹ tún gbèsè yín dé ó ti wá tó gẹ you have to leave my house right now ẹ dúró ṣé wọ́n fi ṣe yín ni ọjọ́ wọn ṣe report pé ẹ̀mọ́ ẹ̀ oníyàwó lájọṣepọ̀ ẹ tún wọ́n kọ́ tẹ́ tún ṣe ẹ wo ẹni láti fi lómi sílẹ̀ o ẹ ní wàá sọ mí lórúkọ tí bàbá àtìyá ò sọ mí yes. èmi máa ló ń bá sọ̀rọ̀. I am angry I am angry mo mọ̀ pé yìí ni gbàtọ́ jẹ́ bẹ́ẹ̀ kọ́. orí ti pẹ́ aṣiwèrè ẹ gbàgbé ó wá lanu ẹ gbàgà oníkèmí arílẹ̀ pàjẹ́mọ́ kí n jáde kó òun ilé ẹ inú ilé wo inú ilé tó jẹ́ wípé nígbà tí òun burúkú tó ń yílu òun burúkú mo wá fẹ́ fi dá ẹ lójú wípé ìjọ tí èmi arílẹ́pà jẹ́mọ́ tí ń bá kú òun lẹ́yìn ṣé o ní gbogbo ogun tó rò kò ti ṣẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ṣé o rí òun burúkú ó máa máa já lòun burúkú ni nínú ilé ẹ. inú ń bí mi inú ń bí mi arílẹ́pà jẹ́mọ́ ohun tí ojú aláfojúdi máa rí ojú ẹ ṣetán láti rí ah! a ṣe ṣẹ́gẹ̀ mẹ́tàlá fún ọ èmi ni mo sọ bẹ́ẹ̀. ewúrẹ́ òkè wọlé tọ̀kòkò wàá kú. ẹbí tí ó pé ìlàtọ̀ ṣe pẹ̀lẹ́ ẹnu ẹni ní pani ayélujára fògiri ìṣàkọsí lọ akẹ́kẹ́ ni mí o mo kọjá àwọn àgbẹ̀ṣeré kọ́ńkọ́ń ni mí mo kọjá èrè akílẹ̀ lẹ́yìn wọ́n bí ó ti ṣe dókítà fẹ́ parun. bọ́lá ibẹ̀ jẹ́ lọ. torí pé mò ń dákẹ́ fún ẹ látijọ́ ẹ̀ bí ìtọ́jọ́ kọ́ o ẹ̀rù ò bà mí rárá mo kàn án apply home training ni jẹ́ kí orí ẹ̀ kó pé. ṣé ń yìí wọ́n máa lè ní induced labour. ó ní mí lára ni. torí mo máa ní ẹ lára kù ni. ó ṣàmọ̀ pé olóyún fọkùn àbọ̀ ọ̀hún. lóòótọ́ ló lóyún ó kàn ó kàn bá wa gbóyún ni kò lóyún fọkùn. The only issue, Danny, is about your wife. She's still very, very low on progesterone. ìbáṣepọ̀ ni àti ìbágbèrè àti ẹ kò yẹ ẹ̀yìn fún mi rárá rárá mọ́ ẹ̀yìn olóògbé ti sá gbogbo sí nẹ́lígẹ́ǹsì tó ṣe mí lẹ́yìn tó bá ẹ̀. láì tó tó tọ́ àtọ̀ tó ń kiri fún ẹ. Tẹ́lí wo ìyàwó olórúkà yìí? Pẹ̀lẹ́ kánṣà. Wọ ọwọ́ mi. Pẹ̀lẹ́ kánṣà. Wọ́n fẹ́ mi ní ṣùlọ́kà mi. Kánṣà lọ. Ṣé orí ta ní pèpè mi ah. Pẹ̀lẹ́, Adéle, you know, don't do that máa fọwọ́ sí sun ẹnu ẹ̀ dà òun lè bá rú wa ṣiṣẹ́ àwa tó jẹ́ wípé oyún ẹyẹ la ní. orúkọ jésù èyí tọ́kùn ò bá lè gbẹ̀ sílẹ̀ òde gbára ẹ̀ sílẹ̀ torí ìwé nìkan gbé wọlé fún ẹ̀yẹn ilé wa bẹ́ẹ̀ ṣe orogún ni o. tíyàwó ẹ bá ní problem ẹ síta kó fẹ́yàwó mi. ẹni tí mo nífẹ̀ẹ́. ṣé mi lè fara fẹ́ mi géètì mi. àwọn wa òkè bẹ́ ṣe ń fi mí wé gbogbo àwọn bàbá oníbàbà tán ti kú nínú olúwa ẹ̀ ń fi èmi wé àwọn paṣọ nẹ́kan ẹ̀ jẹ́ káwọn yẹn lẹ́ni rẹ̀ ṣe fẹ́ sori burúkú ni ṣá wèrè wo lélẹ̀ ibo ló ti rí wèrè tó ń pè lálejò wọn ò rètí yín náà kálejò lejò ní ni ṣé wọn ní sẹ́ẹ̀tì dá tébù fún yín ni omi ọ̀sán ló fún yín mu náà fẹ́ lọ́ọ́ máa yàgbẹ́ lé. wọ́n jẹ́ wípé òun lẹ́kọ̀ọ́ ni tàbí wọ́n kọ́ ìwọ lo òdúró gbà torí kò ṣe èdè mi wọ́n máa rí mi sí wọ́n tún máa rí àlejò mi sí. kúlà ọ̀gbẹ́ ní kọ́kù òbí sọ́ọ́rì gbàǹgbà ajé. dókítà má sọ fún mi pé ẹni tó ní oyún inú mi ayọ̀rẹ́ you can't be kidding me mo sọ fún ẹ pé à ń bọ́ lọ́dọ̀ family tí ò ń gbé ọmọ mu so why are you asking me questions ṣáwọn ni he's the man. ilé ìlàsán ilé olóró. àwọn kí lọ̀gá náà wọ̀ rí nígbà tí wọ́n pa agbára wọn fẹ́yàwó méjì kí ni wọ́n bẹ̀rù fún. ìfọ̀n òkè ìfọ̀ṣẹ́ lórí. má fi hàn o ọlájìmí do not bring out the beast in me irú pé màá hùn ọ̀kú fún ẹ mi ò tún wá ní ìgbà aláàbò ẹ. ẹ bá mi fún mi abẹ́rẹ́ kí gbogbo ohun tó wà lára ẹ kó wálẹ̀. medical license mi la fẹ́ kí n fi ṣeré yẹn àti ẹ̀wọ̀n ọjọ́ tó pẹ́ láti fi gbára. torí gbogbo yọjú ẹ̀ tó ní kí n ṣe wọ́n ṣe free transfer sí èmi. ó dún kan ìdílé títí tí kò la ikú lọ tó máa halẹ̀ mọ́ mi. màá jẹ́ kó yẹ kó máa lá fún mi. àlejò ọ̀ràn tí ń dé bẹ́nikẹ́ni ó ti kú tipẹ́ ẹni fojú kò yí ó ti kú tipẹ́ ó dé akọmọ nílà láì lábẹ́ ẹ̀sọ̀ fàlàrà pé òjijì dé ẹ̀wí fàjẹ̀rò pé òjijì dé òjijì dé. Falara, pé òjijì dé ẹ wí fàjẹrò pé òjijì.